فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله فقد سبق في الخطبة الماضية الكلام حول بيان حقيقة الدنيا والحياة فيها وبينا أن الله سبحانه وتعالى لم يكن للدنيا ميزان إلا أن الله سبحانه وتعالى جعلها مكانا يستقر فيه العبد ليعرف كيف يصل إلى الآخرة وها اليوم نتطرق إلى موضوع متعلق بما قد سبق ألا وهذا الموضوع هو افهم الحياة معنى يجب عليك أن تفهم الحياة لأن من فهم شيئا لا بد أن يعلم طبيعتها وأحوالها وتصرفاتها وكذلك من فهم الدنيا يكون من الذين يفعلون في الدنيا والآخرة النجي والنوم يجب على العبد أن يتيقن بمعرفة سنة الله في قلبه في هذه الحياة وأن يعلم أن لله تعالى التصرف الكامل أن لله تعالى التصرف الكامل وأنه فاعل ما يشاء كما قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وربك يخلق ما يشاء ويختار ما كان لكم الخيار سبحانه وتعالى عما يشركون أيها المسلم افهم الحياة لا تتعب نفسك لا تتعب نفسك في طلب الدنيا فاعلم أنك لن تحصل على ما لم يكن من أقدارك فالأرزاق مقسومة كما قال الله تبارك وتعالى إن ربك يسلك الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا وقال عز من قائل ألم يروا أن الله يخرج الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون وقال سبحانه وتعالى وقال سبحانه وتعالى قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون بهذه الآيات نتيقن أن الأرزاق مقسومة ولا يعني أنك أيها المسلم أن تتكسل ولا تقم بواجبتك الكفرية كما قال الله تعالى وابتغ فيما أتاك الله دار الآخرة ولا تنس نصيبك من الدنيا واحسن كما أحسن الله إليك ولا تبغ في الأرض فسادا إن الله ولا تبغ في الأرض فلا تبغي فسادا في الأرض إن الله لا يحب المفسدين هذا وقفنا ولا والله أطريك أتيك يرون فوى النبي ومحمد ọgbà àwọn ará ní àtẹ́bù àwọn sàhábà rẹ̀ gbogbo ẹni tí ó ń sọ ìlànà lẹ́yìn tó ti jọjọ́ kó di àkèyàmà abẹ́lọ́run tó fi ìgbẹ́ sí àtọ̀rọ̀ yìí kó kárí gbogbo wọn. ní kópa tí mo ṣe káyìn ọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ayé náà ní nǹkan ipe ọlọ́wọ́n bá tó dá ayé kò fún ayé ní pàtàkì kò fún ayé ní òṣùwọ̀n kan tó jọjú bóyá ní pé ọlọ́wọ́n bá ṣọ́ ọ lára wípé ká ka ayé yìí sí ibi tá a sàn fi orí náà bọ́ sí àgbéyà náà wà lónìí pẹ̀lú ògo ọlọ́wọ́n bá ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ayé náà ni àfẹ́fẹ́ ṣe lálàyé fúnra wa òun náà ni pé ifhamu nìyà gbọ́ ìṣẹ̀lẹ̀ ayé yé ọ̀dàkọ́ndì ayé ìgbìyànjú kó gbọ́ ìṣẹ̀lẹ̀ ayé báyé tó rí ìgbìyànjú kó gbọ́ yé torípé tó bá gbọ́ nǹkan yé ẹnìyàn yóò mọ àdámọ̀ nǹkan yẹn ilé àdámọ̀ tó yé ti rí lélẹ́ yìí yóò mọ bí nǹkan yẹn ṣe máa ń rí gángan ẹ̀sìn ṣe máa ń rí lélẹ́ yìí yóò mọ nǹkan tó ń jẹ́ àṣẹ ọlọ́run àṣà ọlọ́run lórí nǹkan yẹn kí wọ́n lọ sí máa ń ṣe lára nǹkan báyìí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni mùsùlùmí ó gbọdọ̀ gbọ́ ayé kíkó ọ̀rọ̀ fáǹdì ayé káyé kó ń yéèyàn ẹni tí ayé bá yé irú ẹni yẹn òun ni yóò ṣòrire ẹni pé yóò ní ayọ̀ yóò ní ìdùnnú láyé àti ní ọjọ́ gbẹ̀ǹde alùpùpù kódà bó ṣe fẹ́ nìyẹn kò bá ní gbogbo nǹkan táwọn èèyàn máa ń pè ní ìdùnnú ẹni yẹn ò ní ilé ọ̀dọ̀ inú ló sì máa dùn tó ló ti gbọ́ ayé yé ayé ti yé náà nínú kẹta gbọ́dọ̀ mà òun náà níta gbọ́dọ̀ mọ̀ pé ọlọ́run ọba tó dá ayé òun ní àwọn àṣà kan tí máa ń ṣe lórí ayé òun là ń pè ní sunnatullahi fi khalqihi lára rẹ̀ ni pé anáwó ha له التصرف الكامل ọlọ́run ọba ni ó ní complete agbára yányán lórí ayé tó bá ṣe wù ní ṣe ń darí rẹ̀ ó gbọ́dọ̀ yọ mí nìyẹn o ike bá ṣe wù ọlọ́run ní ń darí ayé wà fáàìlú náà yẹ̀ṣà tó bá wù fáàìlú bí àmà yẹ̀ṣà tó bá wù ní wọ́n ṣe ní ayé tó jẹ́ nìkan tó lè pọ̀ sí pé àá ah, kí ló tó wá ṣe báyìí ṣẹtẹlẹ ń bá kọ yéèyàn kẹ tó bá wúlọ nínú ìṣẹ̀lẹ̀ ayé tó tó fi jòkó nínú ọkàn yàn ẹnìyẹn ti mọ nǹkan nínú nǹkan tó yẹ kọ́ mọ̀ nípa ayé ẹnìyẹn ti mọ̀. ọlọ́wọ́ bá tún náà Qur'an ti wà rọ́pò ya yakhluqu ma yasha olúwa ní èmi ọlọ́run ló máa ń dá tó bá wù mí tó bá fẹ́ kó bẹ ní ọbẹ̀ wọ́n yẹ dáa mi ni mo tún fún yẹn ní ẹ̀ṣà tí mo bá dáhùn bí mo fún ní àwọn ọ̀sẹ̀ tí ó jẹ́ ẹ̀ṣà fún un ọlọ́run ní máa kí anáda fún mi lè yàrá ẹ̀yin kọ́ lẹ̀ ń jù ṣẹ̀ta ẹ̀yin kọ́ ipò mi nìyẹn kọ́ ká fún mi mo fẹ́ ti délé yìí ipò mi nìyẹn kọ́ òsì ká fún mi ìfẹ́ di báyìí tọ́lọ́wọ́ bá ọlọ́ba tó ń ṣẹ̀ṣà lẹ́yìn ìgbà tó bá dá ẹ̀dá tán ọlọ́ba ní ọ̀sán bàṣánà owó wáta ààrẹ àmì mọ kọjá kẹ́nì kan bá mi pín kálẹ́nì kan náà tó ní nǹkan tó tó lè tí tí ó tí ó ṣe tí ó tí ó bá mi kẹ́gbẹ́ níbi àlẹ́kẹ́yàrá níbi ìkìyàrá ní tí mo bá fẹ́ lórí ẹ̀dá mi mọ kọjá bẹ́ẹ̀ eléyìí làkọ́kọ́ nínú àgbọ́yé ayé tí ẹ gbọ́dọ̀ gbọ́ tó gbọ́dọ̀ yéèyàn ẹlẹ́kẹ̀jì ni pé láàbùdó ìdúró sọ́kà fi tọ́lẹ̀ bẹ̀rẹ̀ náà ń ṣà àwọn fi tọ́lẹ̀ bẹ̀rẹ̀ dùn mọ́tò sínú ara rẹ lérí pé òun wá ayé ìtumọ̀ tó mọ́tò sínú ara rẹ ni pé máa ń ṣe ní ti ọlọ́wọ́n ọba ọ̀ràn tó ẹni tí mo sọ lẹ́ẹ̀kan para pé yẹn máa ń fi ń jẹ ayé ní kó o mọ ní tó ń jẹ àṣà ọlọ́run lórí ayé lórí ayé lórí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn. fa'lam annaka lan tahsul ala ma lam yakun min aqdarik jẹ́ kó yẹ ọ́ ipe tó o bá dé ní tí o sínú kádàrá rẹ̀ kò lè ní nǹkan yẹn láéláé jẹ́ yẹ ọ́ bẹ́ẹ̀ kó tó kú nínú ọkàn rẹ nílé ayé wàlàntàṣùn àìlàmánà yẹkùn ní àkàdà rẹ ó lè rí nǹkan tó bá tó kádàrà rẹ fàlàwùjọ kọmọkùnmá gbogbo àrùbí kí n sínú níláyé ọlọ́wọ́ bá ti pín ó ti pín nkàlùkù kọ́lá àti ìdílé ayé ti nkàlùkù fún un. قال الله تعالى ربني يقرأ رزقي لن إن الله يبسط الرزق لمن يشاء ويقدر كل أن سيرزقي إن يوم ما ما تسلي تسلي بلوني tó tẹ́lẹ̀ sábàdí yẹn tẹ̀ nǹkan lẹ̀ tó kẹfẹ́ lọ gbáà wọ̀nyẹ kọ́dẹ́rù ẹlòmí ọlọ́run ti lọ aṣọ ní kékeré fún amẹ́mẹ́ yẹ̀ṣà ẹ tó bá wù ní ọlọ́run ọba rẹ̀ èyí gbọdọ̀ jòkó nínú ọkọ mùsùlùmí ṣé ẹni tó bá nǹkan tí ìsọ̀mí ayé ń sọ ẹnìyẹn gbọ́ ayé yé ọgbà yìí àmì tó ṣe pé yóò mọ wàhálà ètò ara bíbẹ̀ ń tọ̀ yìí náà kéré pé a nìkan máa ṣiṣẹ́ o ń padà bọ̀ wá bẹ́ẹ̀ amúgbòdò ọdún lójú pé ntọ́lọ̀ ń bá lóòrùn ní ní òun ní ní láyé rẹ̀ ntọ́lọ̀ ń bá tẹ́lẹ̀ yóò ní èyí yóò ní láyé yàn tó ọlọ́run bá ní ìlú ọlọ́run bá ìní mò ń iná òkè àdàdé ìbáraẹni ìkọ̀dé yọrọ ńlá olúwa ni mo mẹ̀ dáàdì mo rí ẹ̀ dáàdì ọlọ́run tó sọ ilé ìlú sọ́dọ̀tò ìsọ̀rọ̀ ayé àtàkì rẹ̀ ọlọ́run tó sọ pé alẹ́mùyọ́rọ̀ olúwa ni wà nẹ́bí sọ fún ọ káwọn èèyàn ò rí ni kọlọ̀ lè mà á nà ń lọ ayé tuntun rí kọlẹ̀ mẹ́yìn ẹ̀ṣá kọlọ̀ ni máa ń fi àrùn jìkì fẹ́ tó bá wù ẹ̀ tó bá wù gbẹ́kẹ̀ máa mú lọ́wọ́ o gbogbo ayé àmẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀ wọ́n rí yàṣà yàṣà níbẹ̀ ayé àmẹ́tẹ̀ẹ̀ta tó kẹ́kà yìí ipe ẹ̀ tó bá wù mí ni ẹni pé tí mo bá wíìlì kí ẹ ti pẹ́ tí mo bá ń dẹ́fẹ̀ẹ́ o mọ̀ṣí ọlọ́run ó yàtọ̀ sí màhábà ọlọ́run ọba pé olúwọ bá ó kàfẹ́ kìíní ó yàtọ̀ sí olúwọ bá fẹ́ràn rẹ̀ ó láìkì rẹ̀ ó yàtọ̀ ó wílé yàtọ̀ sí ó láìkì rẹ̀ so òun ni pé ọlọ́run ní èmi ni wà nẹ́bí àtàwọn ah, èèyàn orí ni pé mi mo mọ ní àrídìkì fẹ́ dà wọ́n yẹ kẹ́gẹ́rù ẹlòmíì sí ní ní ìgbìmọ̀ olúwa wá ní inna fi dhalika la ayat ah, ah, ẹ̀rí bí àmì eléyìí ní qawmin yu'minun tó ń tó bá nígbàgbọ́ ẹjọ́ lọ fún kan náà ní ló sọ ẹjọ́ karu ẹ̀kọ́ kan náà ní kọ́dọ̀ ẹjọ́ karu kọ́ọ̀sì kan náà ní ń kálukú sì lò jẹ lọ́tọ̀ọ̀tọ̀ kò sì ní jọra wọn ń kálukú fi ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ tò yí gbọ́dọ̀ yíyan ẹ̀rí àwọn ìpínlẹ̀ tí ò gbọ́gbẹ́ yìí ah, ìsẹ̀mí ayé yé irú ẹ̀ ń pẹ́ àyà yìí bá yé kò ní rẹ́ nìkan ní ìsinmi kókàn sí pé wọ́n jọ ṣe kékeré ó wá di olówó wọ́n á ti tóun padà wá di olówó tó ń jọ wá di ọlọ́lá rárá kò ní yọ̀lẹ̀ kò ní yọ̀lẹ̀ nù so bí mo ṣe wáyé mo láwọn ọ̀rẹ́ kan sípa jọ ṣe kékeré ní ọ̀rẹ́ kékeré ní tí wọ́n á ní èèmọ̀ tí wọ́n á ṣe lára àwọn kan ni pé àti kéré wọn lè ní ọmọ pélé ìdí máa ń rówó àti kéré wàláyé ti ń bẹ nínú owó ti sẹ́nà ayọ̀dẹ̀ kékeré ní ìgbà ń tá bá ń wá bàtà pàfẹ́ra bàtà five fifty kọ́bọ̀ slippers òun ó ti lọ lè ra bàtà nineteen naira ninety five kọ́bọ̀ ní bàtà shop ní orin ní ní ní kọ̀ọ̀dù àwọn bàtà kọ́ba shoe twenty naira ní wọ́n kàn gba twenty five naira wọ́n gba twenty five kọ́bọ̀ ohun twenty naira níjọ́ ní tí n sọ yìí eighty earlier eighty bí sí ibi owó náà lọ́wọ́ wà tí bá ti pàdé rẹ bá ti dọ̀rọ̀ nítorí ẹ̀ ọlọ́run olówó lè wọ́n kún ọlọ́run lè wọ́n bọ̀ jẹ́ ọlọ́run kọ́ bọ̀ jẹ́ orí àpàdà sí ibú wàláhì tí èyàn gbọ́dọ̀ èyàn máa wọn sáǹdì gbogbo ìṣẹ̀lẹ̀ ayé ike ọlọ́run ọba ẹni tó bá wù àmọ́ ìwọ̀n tó wà tó wá dàbí ọ̀rọ̀ ọlọ́run ìyẹn wò túmọ̀ tó ọ dàbí ọ̀rọ̀ ọlọ́run ìyẹn wò túmọ̀ pé ìmìnà dàbí ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run mẹ́rin tó dàbí láàrin ara wa yẹn ni pé àìní tèmi àìní kò sọ̀rọ̀ nígbà ìgbàtẹ̀ ìṣẹ́lẹ̀ tó lówó ní àgbákò àfáàlù àfáàgìrì ní irọ́ àbí àwọn àgbákò ẹni ọlọ́run ẹni kúrò àwọn òun ìlú jẹjẹ àìrọ́ òkè àwọn ọlọ́run àrílẹ̀ ìyẹn ló fi tó ẹ̀rí ẹ̀rí bọ́sẹ̀ lórí irọ́ iṣẹ́ ọwọ́ wọn òun ló ti sánú iṣẹ́ tó máa ń ṣe náà ló ti sánú àkídà àwọn ẹ̀sìn wọn ló ti sánú tó ọlọ́run tó sọ nínú àyà mi ilé ìtumọ̀ kàtá yìí inú sọ́dọ̀ tó rọrùn àyà 30 sẹ́ni ọlọ́run tó ní kúndín nọrọ bí olúwa ní wà lẹ́yìn sọ fún wọn ipe ọlọ́run ọba ẹ̀yọ yẹ́kùtù rẹ̀ kọ́ni mẹ́yìn ẹ̀ṣá ẹ̀tọ́ ìyàṣá àwọn ẹ̀kọ́ wà ń bẹ̀ olúwa ń tí a rẹ̀ ṣe kí fẹ́ni tó bá wù sẹ́ wọ́n yẹ kò ríru yóò tó tẹ̀lé ní oṣù mọ́ níwọ̀n wọ́n ní wọlé akéwì ní akitara náà sí láàyè àìlẹ̀ àmọ́ pọ̀lọpọ̀ àwọn ènìyàn ọ̀ma ẹgbẹ́ tẹ̀wọ̀ tẹ́rí sí ẹlòmíì tí yàrá ti jẹ́ sinira ti mú yóò wá sí gbogbo ayé nìrẹ́ àgbọ̀dọ̀ máa mú a kò rí bẹ́ẹ̀ ayé yẹn nílò lé mú gbogbo ayé ìdẹ̀kùn sí lé mú gbogbo ayé tẹ́kùtù bá rẹ̀ nìkan tí wọ́n ń ṣe kí nígbà wọ́n fẹ́ àá ebó ní ti ń ṣe mo ní ti ń rówó wà láì bẹ́ẹ̀ nìkan ìkàlẹ́ dàpọ̀ rẹ̀ níbẹ̀ ni ó sì wáyé àyínà ní two thousand two àbí two thousand one èmi àti wọn àwọn ra mọ́ṣíìnì kọ́píà fotokọ́pì fotokọ́pì mọ́ṣíìnì èmi náà wá ní èmi náà fẹ́ rà bí nìkan ti dá láti náà mo wá lọ lè ra mọ́ṣíìnì so ẹni tó bá wọn rà náà ló bí mi náà rà tèmi náà àwọn àjọ bẹ̀rẹ̀ iṣẹ́ tí n bá ti fi iṣẹ́ báyìí yẹ ó fotokọ́pì bíi twenty twenty kọ́pì báyìí forty kọ́pì báyìí wọ́n kàkàkàkàkàkàkà ojú àwọn tó ń gbé fóònù ẹ kí ni kan ẹnjìníà kí ni kan ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ tó bá dé òde ni ah, kí ni kan ló bàjẹ́ mẹ́ èló ni ọ̀gá three thousand five ah, tó àtò fún un tó o tó ṣe o fi ti báyìí yóò tó ẹ̀fọ́ bí ẹ̀tún lọ́ẹ̀tún lọ́ẹ̀tún láti lórí tẹ́jú wákàtí méjì ẹ̀tún gbọ́ kàkàkàkàkàkà ah, ẹ̀tún pé tó ní ẹ̀rọ́là rẹ̀ tó ní rọ́là ní ìlú one thousand five thousand ẹ̀wọ̀ ẹ̀ńtà ti dọ́ kájọ ra òun ti ń gbádùn tiẹ̀ lọ́ọ́. ìgbà tó di pé mo rí pé á kiri yọ ọbẹ̀ pa mí torí mo para wọ́n gbèsè mo lọ lè yáwó ìdí tí òkú kí ni wà mo mo wá ẹwà ẹwà ta mo tẹ́lẹ̀ yìí n ẹwẹ́ ni yẹn nìsín òun bẹ́ẹ̀ ní ti èmi dìsẹ́ o láti sáré tù òun ti ń bẹ níbi iṣẹ́ yẹn dìsẹ́ tọ́lọ́ ti bá ń fi àlùbáríkà sí aláì àgbọ̀dọ̀ sí mẹ́ àgbọ̀dọ̀ sí kìsì ní ayé bọ́lọ̀ ń ṣe gbé e kalẹ̀ bọ́lọ̀ ń ṣe ń tò ló ṣe ń pín àgbọ̀dọ̀ yẹ wa.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 سبق أن قلت أن الأرزاق مقسومة ولا يعني أن الإنسان يترك العمل ويقتل ولا يقم أو ولا يقم بأي واجبات مادية إنما الأنبياء والمرسلون قاموا بواجبتهم القصدية ويأكلون بواسطتها وكذلك يجب علينا أن نقوم بما نتخذه مسلكا وسببا لاقتصاد المعيشة قال النبي صلى الله عليه وسلم في حديث أخرجه الإمام البخاري لأن يأكل أحدكم ما أكل أحدكم طعاما خير من أن يأكل من عمل يده لأن النبي الله دعوه كان يأكل من عمل يده آه، هذا آه قلت atọ́rọ ìfẹ́ àti ìgbẹ́rọ fún àtẹ́lẹ̀ wa mọ̀sílẹ̀ gbogbo àwọn ará ilé àwọn sàhábà rẹ̀ àtẹ́lẹ̀ òkú ti ìfẹ́ yìí tó fi kárí wọn gbẹ̀lú tí ó tẹ̀lé ìlànà rẹ̀ kọ́lọ́ tó máa yọ̀ kárí lórí ìfẹ́ tí a sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni mò ń ṣàlàyé pé arzikì tọ́lọ́ ọba ti pín nítorí gbọdọ̀ lẹ́nu ọkàn wa ni pé olú ọba ti pín yóò pọ̀ lọ́dọ̀ ẹlòmíì bákan náà yóò sì kéré lọ́dọ̀ ẹlòmíì tẹ́lẹ̀ yóò túmọ̀ sí pé kọ́mi ènìyàn kó wá rí pé tọ̀ kó wá rí báwọn àní ah, jẹ́ mọ́nà nù là ó sì bí wọ́n rọ̀ báyìí náà ni àlẹ́ bí ń sọ fáwọn èèyàn jọ kan ẹnìkan wá ń bèrè pé à ah, kí làwọn ń jẹ́ bó ànábì ní bẹ́ẹ̀ ni ó sì fẹ́ nìyí ànábì ń sọ̀rọ̀ àlìjẹ́ náà ń sọ̀rọ̀ iná kọ́lọ́ ti mọ̀ ẹni tí ó wà àlìjẹ́ náà wọ́n ní kílà ń ṣiṣẹ́ fún ẹ̀rẹ́ ó ṣiṣẹ́ náà ní kúlóòlù nìyẹn sọ̀rọ̀ ní máa kó lùkọ́lá inú kálukú níta bá dáa fún yóò rọrùn fún láti ṣe ìyẹn ni pé o ní láti ṣiṣẹ́ àwọn ànábì ọlọ́wọ́n ọba wọ́n gbọ́ ayé yé jù wá lọ tó o ti bẹ́ẹ̀ náà wọ́n ní iṣẹ́ ànábì sọ́mọ́ ńlá ọmọ àlè wọ̀sán lọ ó gbọ́ ayé yé jù lọ tó o ti bẹ́ẹ̀ ànábì iṣẹ́ ó fi ń pè kò sí iṣẹ́ anabi ni in tó dáa jù nínú tí yẹn máa ń jẹ tí máa ń dùn mọ́lọ́n nínú àdéhùn ìkọrin ni inú náà ni kọ́ ní ìyàn tó yẹ pé iṣẹ́ tó ń ṣe lówó fi ń jẹ kò níṣẹ́ lọ́wọ́ tọ̀ ibi táàtì wá dá kádàrá ọlọ́wọ́ máa mọ̀ lélẹ̀ ìgbà tí wọ́n bá ń ṣe é tọ̀ yọ wá pọ̀ ní tí wọ́n mọ̀ rí wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ yóò sì mọ̀ ìyá fẹ́lómi ẹlòmíràn ti ṣe kítakítakítakíta pérépéré náà ni ọmọ jáde fún báyìí tó o gbọ́dọ̀ gbà pípé ọlọ́run ni ọba tó ṣe ń tó wù owó ló pẹ́ tó wù fún ọ tó o gbọ́dọ̀ bínú má bínú sí ara rẹ má bínú sí tọmọ ẹlòmíì yọnu sẹ́rí ara rẹ yọnu sọmọ ẹlòmíì náà wọn ẹlòmíì ọlọ́run ọba ṣàdéhùn fún ṣe pé ìyàwó rẹ àwọn àpàtà òun ni ó ní ọ̀nà àrídìkì ọkọ òun ò ní ní tó. So àti kó yọnu ọlọ́run ti lélẹ́ ọmọ orílẹ̀ nìyẹn So ìtọ́nà kan fún òun ẹlòmíì ẹ̀gbọ́n ni ẹ̀gbọ́n ẹ̀gbọ́n kódò òun lọ́tọ́ àwọn ọmọ yẹn léwé òun ló tọ́ wọn àwọn ọmọ òun ó sì di olówó lójú rẹ̀ wọ́n bínú àfi bọ́lá òun ṣe ní òun ṣe rí náà lòun ṣe rí òun ẹlòmíì yóò di olówó bẹ́ẹ̀ ni yóò tó wá tọ́ ọmọ ọmọ náà tó wá ya olówó yóò wá tó ya olówó ju tiẹ̀ lọ wọ́n bínú so ọlọ́run ọba ló ti pín gbóǹkálukú bí ó ṣe rí eléyìí yóò di oníṣẹ́ ní ọ̀nà yìí ó ní ìyáláyà àfihàn ní ayé rẹ̀ ọkàn rí ọ̀balẹ̀ bàjẹ́ aláfíà ọ̀jẹ̀ tiẹ̀ bàjẹ́ látara pínpín ní òní sá eré ìtakùtà òní rìnrìn kúrìn ara yóò ní máa káwókè gbogbo gbà látara pínpín ní ọlọ́run ọba ló sọ̀rọ̀ fún ẹlòmíì tó jẹ́ ìkejì rẹ̀ so ọ̀rẹ́ nígbà mí ó gbọ́dọ̀ ní iṣẹ́ látara tí à ń sọ yìí ipe ọlọ́run bá ní pé nǹkan ẹgbẹ́ bẹ́ẹ̀ náà ní ibi ẹ̀ka tó mọ̀ òun náà ní pé tábà ń sọ pé arziki arziki arziki mọ́jì kó yí ọ jíbi pé owó nìkan ní arziki o láà owó nìkan kọ́ arziki arziki o pín síbi owó ọlọ́run bá máa tó kú tẹ́ bá ti rí pé bí wàá ṣe wù ní máa ń pín tẹ́ bá ti rí pé bí wàá ṣe wù kọ́lọ́ bá ti rí bá ti wù nínú ìṣe ń pín kí ọmọ

ìyó brilliant bàbá brilliant ẹ̀rì rí ọmọ ó sì yà bọ̀dà nítorí wá ti wá ẹ̀wà ní ìyá kan ìyá kan kankan kọ́ ṣe báyà bá kan ti ó ti wà ó ti wà dọ́là ti láàrin ẹ̀ ẹ̀ ṣéèzì rẹ̀ ẹ̀ lérí sọ ọlọ́run bá nínú pé wọ́n ti kú nǹkan yìí ọlọ́run bá nínú pé wọ́n bá ṣe wù mí ẹ̀dí káwọn ọ̀nà ayẹ̀rọ kọ̀ọ̀rọ̀ àná ọlọ́run bá ní kó yẹ wá pé inú sọ́lá ọlọ́wọ́ bá nílé ilé ìmúlùkù sàmì wá ní wọ̀lì ọ̀pù tí wọ́n ní èmi ni mo ní agbára sọ́mà sílẹ̀ lẹ̀ yá abúlé máa ń yẹ ṣá òfin náà sá olúwa ni mo máa ń fún ẹni tó bá yá kúlù kọ́ máa yẹ ṣá nílé ìmúlùkù sàmì wá ní wọ̀lì ọ̀pù yá kúlù kọ́ máa yẹ ṣá ẹ̀rí mo máa ń dá nǹkan bá fẹ́ máa dá nǹkan bá wù mí yá abúlé máa ń yẹ ṣá òfin náà sá ẹni tó bá wù mí máa máa fún ọmọbìnrin ويهب لمن يشاء ذكورا nínú bá tún ìgbà fún lọ́mọ ọkùnrin ní kẹ́lì ń fi mọ yẹ̀ṣẹ́ àwọn yẹ̀ṣẹ́ tó bá wù mí kẹ́lì kan wá bímọ ní ìdókòwò wá bímọ obìnrin lọ gbáà wọ́n wá ní áá ah, ah, ọmọbìnrin àwọn àtà ní ọwọ́ ọmọbìnrin ni ọ̀gbọ́n tí ń yí ọ̀rọ̀ náà bá nílé ayé yé nu ipò ọkọ lọ́wọ́ ọmọbìnrin bíi áá ah, àbí ọlọ́wọ́ ọmọkùnrin bíi ó ní mo gbọ́ ọkùnrin ni wọ́n kọ́lá ìlú lóto ní pé ẹ̀ẹ́dẹ́ bí ti ni ìbá wo ọkùnrin náà ń bí irọ́ ni ẹ padà rẹ lómi tí ó gbé kìíní wọn nínú àwọn fámìlì yẹn náà nìyí òun wàá wá ọkùnrin bàwá ní rí ọkùnrin kì á kó ní kí ní yá ti rí bẹ́ẹ̀ ni yẹ ṣáà tó bá ti wọ́n náà ló ti ń ṣe nì bákan náà ọlọ́wọ́ tó ní áwùjọ ìdáwójú ọmọ dùkọ̀rọ̀nà wà ìnáṣà wà ìnáṣà gbàmí òun máa ń da ọkùnrin àtọ́bìnrin papọ̀ fẹ́lò mí wọ́n kò lọ́kùnrin wọ́n kò lóbìnrin ẹnìkanrẹ́ òun náà ni ti di gbogbo papọ̀ bẹ́ẹ̀ wá ní ní wọ́n yẹ jẹ́ alùmọ́ ẹ̀ṣọ́ àfihàn fásitì wù ní màá fi bẹ́ẹ̀ lómi ìdí ní ìní fún ìní fún ní kankan ní àrídìkì ọmọ ní ìní fún àrídìkì ọmọ mọ́nà lè fún láti kí owó o lè fún láti kí lákàyè tó ní lá ilé àhìlọ́lá lákàyè burúkú lélẹ́ yìí ṣẹlẹ̀ tó bá máa ń kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ yóò dá àṣà ọlọ́wọ́ bá mà yóò dá iṣẹ́ ọlọ́wọ́ bá mà láàrin àwọn ẹ̀dá rẹ̀ ẹlòmíín bẹ àfàìkọ́ kódà nítorí òsì kọ́ yọ̀fẹ́ lè gbà lẹ́nu rẹ̀ tí ti ń gbà báyìí ti dúró náà ní magnet náà ní ọpọlọ ẹlòmíín ìjọ kan afáfẹ́ wa mọ́dọ̀ rẹ̀ ó ti dàbá ó ti di ó ti di ó ti di ó ti di àgbàlagbà nísìn ó ti di ẹ̀ ńláńlá nísìn ìjọ tó kọ́ wa tí ó wáyé à tọ́ba gbé dé dùrẹ́ náà ló gbé wa wàláyé kò lè ju ọmọdún fourteen lọ fourteen yẹn mo ní dùrẹ́ tó ní ẹ kí lọ lẹ́tà rẹ̀ kò fẹ́ tà rẹ̀ ọ̀kí ti nǹkan ńlá kọ lẹ́tẹ̀ márùn-ún lótó tó oníke tó kàtó tó kọ́ni márùn sí ojúkò tó ah, mo ní ọ̀yà ká mẹ́wàá tí mo kọ́ ọ̀run ó ti ka gélé mo ti kọ́ ọ̀run ah ẹlẹ́yìí làákàyè eléyìí lé o tó ń bá gbà fún abáǹgbà bíi fọ́ọ̀tì òun ní ìmọ̀lẹ́ gẹ́ ah tó báyìí ah ló sì mọ̀ ẹlòmíì tó bá ti kọ́ lẹ́tẹ̀ yọ kán يعظم يدا أشبه سيء جرمها درع الأسامى بين أسفل Jarin nàkọ ya ń sọ bóyá tán ọyà tó ní ha bọ̀ kàbúlẹ̀ bẹ̀ wá ọtún ẹ̀ tún kà yà ń sọ bóyá tán yà kò ní màá tó tẹ̀lé ó ti wá tó kọ́ ya ń sọ bóyá tán bóyá máa wí yà ń sọ bóyá tán yà ń sọ bóyá tán yà ń sọ bóyá tán tó bá tó jẹ́ mi ọ̀la nǹkan mi tó dénú. tòun ní wàá rí gbọ́ yí pé ẹ̀bùn ọlọ́run ọba náà bá yóò fún ọba yìí bẹ́ẹ̀ ni ṣe máa ń pín alẹ́bìkí bẹ́lómi náà bẹ́ẹ̀ ni ṣe ń pín ọmọ dídí náà tó bẹ́ẹ̀ ni ṣe ń pín àlàáfíà náà gbogbo tó bá ti jẹ́ pé ọlọ́run ní pé ọba ṣe wù èèyàn gbọ́dọ̀ máa ṣe kìkì náà kọ́ máa bara rẹ̀ ń jẹ́ lórí rẹ̀ àìmọye tó ṣe kó jùlọ lè ya kékeré ní ọdẹ tọ̀kalẹ̀ gẹ́gẹ́ ni ó jùlọ ya kékeré lórí pé ń wá owó lórí ìyá kejì nítorí pé ó wá rí kí nítorí ó wá owó olóyòwú rí èèyàn ṣe yahoo ṣe yahoo plus nítorí pé òun wá owó wà lọ́ọ̀yì ó ní rí tọ́lọ̀ ọba lòdì rí tọ́lọ̀ ọba lòdì rí ó ní rí kí ni òun ní ọ̀nà aráàlú jù bẹ́ẹ̀ lọ kí ni òun ní ọ̀nà gidigidi jù bẹ́ẹ̀ lọ tọ́lọ̀ ọba lẹ́yìn òní rí òní rí kí wọ́n á rin aláìníkàlà bí wọ́n á fún kó fún kó fún jù bẹ́ẹ̀ lọ. wàlá ìtọ́lọ̀ bá ló kò yóò ó gbọ́dọ̀ yéèyàn ilé ìgbọ́dọ̀ yéèyàn àìmọ́ yẹn tó kó ti di kékeré nítorí pé ń wá ọmọ nítorí pé ń wá ọmọ tí a rí ọmọ bí pàtàkì jùlọ obìnrin àwọn obìnrin ó sì ara rẹ rẹ jíkẹ́ ní òtútù àwọn sọ tí wọn bí ma ó àyíṣà wọn kò bí ma anabi òun lọ kọ́ rẹ̀ anabi ò lè bẹ́ lọ́wọ́ kọ́lọ́ wọn gbà àmọ́ tó ti bẹ́ẹ̀ náà lọ́wọ́ òfin kókó lè ṣèkùmọ́ ti ń yà ẹ̀yẹ́ mọ̀hánmọ́ tó ń tí o bá fún ọ náà ó lè lọ́mọ nǹkan tí òfin tí o bá fún ọ ló mọ̀ sí pàtàkì tí o fún ọ ìgbà míì èyí ó yọ ọmọ kékeré ọmọ ìṣeré fún ọmọ kan mo gbéṣẹ́ gbẹ̀mí lánàá wọ́n á gbé kíní tébù ní gíláàsì kalẹ̀ ọmọ yẹn wọ́n ń rántí abẹ́ kíní o tó bá ti bẹ́ẹ̀ yóò wá bínú ìwà òkè ọmọ yìí ó pèrè ìgbà kìíní tó bẹ̀rù tó àwọn pẹ̀lú báyìí báwa náà ti ń ṣe nǹkan táwọn la fẹ́ dé bẹ́ẹ̀ à ń wa tọ́lọ̀ tí mo fẹ́ ọbẹ̀ lòdì kan àdáwò ń bẹ̀ ní ìlé fún ọ ìlé fún ọ àti ti ń gbé ọmọ òkú òkú èkó padà síbẹ̀ ètò gbé àdéhùn èmi kò fẹ́ yọ bẹ́ẹ̀ ilé tó bẹ́ẹ̀ ilé bọ́ tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn kẹ́gẹ́ àwọn obìnrin náà kiri tó náà mọ̀ wá tó tó wọn wá sí tó wọn wá sí tó wà lára rẹ̀ tó ti wá tó yẹ o ti dé tó yẹ dé ń tiẹ̀ o ti ń tó yẹ kó ṣe rapa yóò kú ti fọ́ lọ́wọ́ bá láti yóò kú lẹ̀ fún tó lápèjúwe nítorí bá ti wá ọwọ́ ọmọ ọwọ́ arákìnrin kan ọwọ́ arákìnrin kan kódà àlàáfíà àlàáfíà ẹnì kan lálàáfíà lọ́dọ̀ ìtọ́jú ni wọ́n lè ní tó bá nǹkan bẹ kán ní òun ọ̀bọ̀ àgbà àlàáfíà àwọn ìtọ́jú yàn àlàáfíà yẹn gẹ́gẹ́ là á máa dá padà fún ọ àlàáfíà yẹn táyé mú náà ládàá padà fún ọ àwọn ìlú ìtúkọ níbẹ̀ wọ́n tún máa lọ. tòkúrà gbogbo kọ ìsìláàmù wọ̀ gbogbo kọ ẹ̀sìn wọ̀ wọ́n pọ̀ lórí lójú bá mú lè sí ọlọ́run dákun ọlọ́run mẹ́jọ ṣe kíní kan ọlọ́run mẹ́jọ fún mi ọlọ́run gbogbo ẹ̀ ló ní lóríṣiríṣi gbogbo yẹn yẹn òpùrọ̀ ni wọ́n torí pé kí ni wọ́n tó bá ní tó ní òní àdúrà tí ń dà wọ́n lè fi fídíò ẹ̀ eh, rédíò pé bóyá ń jọ tọ́ọ̀sì ẹ̀mẹ́jẹ̀ ìtọ́jọ́ fún ẹ̀ mú sí ó ti ẹ̀dá ìnítọ́gbà ọ̀hún tó ń bá bá ní máa ń sọ̀rọ̀ bá ní ìrìn náà kàdí kan táwọn bá tà tí ẹ jẹ gbèsè gbé ọlọ́kùn gbèsè wó bíyá ó ní òun fẹ́ nìkan jọ ní olóṣàlá yìí three hundred thousand lọ́jẹ́ six hundred lórí mo ní àrùn ah, òrùkùrọ̀ yìí tí wọ́n bá níná sílẹ̀ kí ló tó wá wáyé rédíò yóò tàn orí rédíò nínà yóò tàn wó fún programu rédíò ni ó yẹ kó ìjòkó sílẹ̀ rẹ̀ kọ́ ọ yẹn náà sílẹ̀ àwọn kó ń kálukú mọ́ wá bá ọ ni ẹ tó wá wò fẹ́ parí programu yóò wá tó sọ gbogbo àdírẹ́sì rẹ̀ yóò tó sọ fún nọ́mbà rẹ̀ yóò tó ní ẹyẹ tó ibi ká tó tó pẹ̀lẹ́ ẹ̀ka sí i àà ṣé o sì ní o sì ní kí náà ni onínábìlà náà à tó oníkẹ́wà mùsùlùmí ẹni ká dẹ̀ ní ara padà sọ́dọ̀ ọlọ́run ọba ká gbọ́ ìṣẹ̀mí ayé yé ìṣẹ̀mí ayé yé ọ tó bá ti ṣe ń tọ́yẹ kó o ṣe ìdúkú rẹ̀ fọlọ́run ọba rẹ̀ ntọ́kàn jẹ́ ojúṣe tẹ̀ ní pé mọ́ dá ojúṣe tẹ̀ náà máa dá ojúṣe rẹ̀ máa lérí gbogbo nǹkan tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ dàpọ̀ níbo ni mo gbọ́dọ̀ dédé nǹkan máa ṣàlàyé ah, wọn pé báyìí àkóso náà lọ sọ̀kọ́lọ́kọ́ mọ́ṣáàtì àlékún àgbọ̀yé ẹ̀sán fún wa. اللهم صل على محمد وذل شرك المشركين ودمر اعداء الدين اللهم كن اولاد امورنا واجعلهم بفضل صالح يا رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اكرم وقتنا من المسجد اللهم ارحمه اللهم نستغفر بذلك من القاء وقبل الندم اللهم كن اولادي ورزقنا عليه يا رب العالمين اللهم كن برعايتنا وتولى بالقوم يا رب العالمين قم الى صلاتكم